can walk in the street. I can walk with my friend. If I talk to them, they ignore me as if I'm not a person. Just because of what? Because of my family. Well, since the Lord ti jẹ́ kó you nǹkan bẹ́ẹ̀ ní bàbá, ó mú ìwé ọmọ ìgbé abúlé tó ká tó ẹ̀ láti ṣe àwọn oṣooṣù. mi mọ ọ̀rọ̀ tó fẹ́ sọ tó máa sọ pé bóyá o mọ bó ṣe fẹ́ sọ fún mi. As you can see, I'm fine. Like, I'm fine. ọ̀rẹ́ nu ẹ̀ ó di bí ọ̀rọ̀ owó bú sẹ́rìn. be on this one ẹ náà sọ ni. tó fún mi lára sílẹ̀ máa gba ojú ẹ. wà láì wọn ti bí ẹ la. Tóyìn wọn tó bá ń gbọ́ mi èmi máa máa lọ mi ò lè dúró síbí báyìí. o ò lè lọ. one more. Thank you. down. What is going on here? Um, Kí ni ẹ̀ náà? Mo wo àwọn àkáǹtì tó wà balance. But tí mi the lọ́wọ́ stop. Àwọn ọjà tó yẹ kó wà ń bẹ̀ kò sí ń bẹ̀. Ó lè kó owó ẹ̀ reflect ń I couldn't find it. What is going on? Sà nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti àkáǹtì ọ̀dọ̀ ti tèmi because èmi ti close àkáǹtì tọ̀dọ̀ me down everything wa okay mo dẹ̀ check ẹ̀ mo cross check everything kó tó di pé mo close account ẹ̀ down but nǹkan tèmi ń wò bóyá ó máa tó ń rán pẹ̀lú nǹkan tẹ̀ ń sọ ni pé bóyá látọ̀dọ̀ Mr. Ọlá bóyá àkáǹtì tiwọn tí ó ti balance bóyá òun ló cause ẹ̀sà but ọ̀dọ̀ Mr. Ola ló máa jẹ́ nǹkan tèmi náà rò nìyẹn. ẹ gbọ́ Mr. Ola. yes ọ̀gá ó ní àwọn ọjà kan tí a tà síta tí wọ́n ti sanwó ẹ̀ fún wa torí ẹ̀ jẹ́ kí mẹ́rin ti fọwọ́ di ẹ̀ sí accountant but wọ́n promise pé tí wọ́n bá yẹ sanwó àwọn òdìpẹ́ sanwó sọ èmi òun tó bá ti sanwó pàdé fọwọ́ tẹ̀sí àkàtà àkàtà tá lè fún yín ẹ má bínú. ẹgbọ́n nǹkan tẹ́ ń sọ lẹ́nu ẹ ta ọjà síta mi ò dẹ̀ mọ́ pa why will you do that you don't do such behind me no you need to inform me ó yẹ kẹ́ inform me ẹ lè má ṣe irú nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn mi now it is totally wrong it is wrong. aunty mo kí mi sọ lámìlẹ this is not your first time of doing this ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣerú nǹkan báyìí ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣerú nǹkan báyìí tí n bá máa kagun àti lélẹ̀ mẹ́ta ṣe fẹ́ run kọ́mpìnì yìí ni ẹ má jẹ́ ká bà kọ́mpìnì yìí jẹ́ náà ẹ àkáǹtà ṣe ṣe ṣe ìnáwó gbọ́n nǹkan tó ń sọ. bẹ́ẹ̀ni sà mo gbọ́ tó ń sọ tó bá ti send ẹ sí mi mi máa forward ẹ sẹ́yìn so ẹ̀yin máa lè clarify. so everything ma wọ ẹ má wọ rẹ promise me pé wọ́n máa sanwó àwọn ọjà yẹn lọ́mọ yẹn sọ́mà fọ́ ní sáà kàkà ti straight another day present fún mi. ẹ ṣe sọ yẹn kẹ ṣe jẹ kó ṣe ṣe ṣe máa ṣe máa sọ yóò fọ báyìí ẹ máa kọ́ báyìí. ní ọ̀dọ́ dáwà ẹ̀ mo promise you can have my words. ẹjọ ẹjọ ẹjọ ẹ má ní kí n bàjẹ́. ọlọ́run sábà lè lọ ẹ ṣe gbọ́dọ̀ ẹjọ kí ló ṣe gbogbo yín náà kí ló ṣe kí report ti ń dọ́dọ̀ mi lóríṣiríṣi mo kàn ní sùúrù fún yín ni sórí lọ́tẹ̀ yìí mo ti ready láti fi nǹkan tí màá fojú yín rí ẹ ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ náà ẹ fi iṣẹ́ yín ṣeré gbogbo yín dẹ̀lẹ̀ ń gbowó oṣù nígbà tó yẹ kẹ́ gbà ẹ báwo lè ṣe ń wà bẹ́ẹ̀ yẹn oh my god ok ẹ wo àwọn ìdíyẹ yẹn ṣé tẹ́ni wọn bá kúnnu wọn àkáǹtì wọn lè fẹ́ kà kàn yẹn sí ṣé ẹ mọ̀ pé company wọn máa rán láti lọ́ọ̀sì ni kì í ṣe pé ìgbọ́n ló yẹ kẹ́ ẹ̀yin kọ́ lè máa fún wọn lóúnjẹ náà ẹ ní àwọn tó wà in charge bó kẹ́kọ̀ọ́ supervise wọn kéde kéde sọ fún nǹkan báyìí lè máa ṣe o nǹkan báyìí lè máa ṣe o tún tún jẹ́ problem fún yín kẹ́kọ̀ọ́ máa tó jọ́ kẹ́ máa ṣe nǹkan tí wọ́n rán yín ni kí ló ṣe yín. mo mọ̀ nǹkan tí màá ṣe fún yín. àwọn tó wà ní department mi mo ń bá wọn sọ̀rọ̀ bọ̀ wọ́n ṣèmẹ́lẹ́. ìmẹ́lẹ́ my foot tẹ́lẹ̀ mi bá tiẹ̀ ń ṣèmẹ́lẹ́ ta lẹ fẹjọ́ sùn. ni sà tá bá bá wọn sọ wọn àníta lè fẹjọ́ sùn supervisor ò sí bẹ̀ láti fẹjọ́ sùn ni what are you telling me. ọ̀gá àfẹjọ́ wọn sùn supervisor. which of the supervisor. sir mr olamide ni sir òun la fẹjọ́ sùn sir. mr olamide okay fine nígbà tí mr olamide ò dá ẹ lọ ẹ ṣe fẹjọ́ sùn general supervisor. sir wọn máa ń bízì gan ni sir. bízì. bẹ́ẹ̀ ni sir. kò sí wàhálà mo ń fẹ́ kẹ́ ẹ mọ̀ pé eléyìí ni the last time tí màá sì tì í náà láti bá yẹn sọ̀rọ̀ the next time tí wọlé bá tún wáyé mo mọ̀ nǹkan tí màá ṣe fún un and tó máa fi dàárọ̀ là mo fẹ́ kí n pápá ẹ̀rí sóun ti pa ẹ ti gbọ́ mi. ogun ẹ̀ ló ń gbowó oṣù ẹ̀yìn bó ṣe rí wọn ò mójú kó máa ra aṣọ kó máa ra fóònù lọ. káàbọ̀ lẹ́kọ̀ọ́ sí iléeṣẹ́ wa mo ti go through gbogbo tó ìgbà pàpàtà ṣùgbọ́n ilẹ̀ Yorùbá wọn ni àkèéṣáájú ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀ẹ́dẹ́ bẹ́ẹ̀ dẹ́gbẹ̀rin ló fẹ́ wí ni bẹ́ẹ̀ dẹ́gbẹ̀fà ni bẹ́ẹ̀ dẹ́gbẹ̀jọ ni nobody can say kí ni exactly nǹkan tí ẹ fẹ́ kí company ṣe fún yín. ẹ ṣeun kan sáà ṣe rí èmi tí a bá yín ní ọ́fíìsì inú mi dùn gan sa nítorí pé this is our third time tí a máa wá síbí nìyẹn. ẹlẹ́kẹta. bọ́sẹ̀ mọ̀ tá a bá ti pàdé ọ̀dọ̀ ọ̀gá wa lọ́hùn tá a bá fẹ́ pé a máa rí ọ̀gá ó máa ní pé ká tún padà wá pé nǹkan tí a fẹ́ wá ṣe ń bí ẹ̀yin gangan gangan gangan ni àwọn fẹ́ kí a hand over lé lọ́wọ́ kí nǹkan yẹn kó ba lè ṣe kí ni kó lè ba dán. sir there was a time tá a wá síbí by last wọ́n introduce Mr. Kọ́láwọlé kan sí wa pé kan bá wa sọ̀rọ̀ but àwa kan wò pé kò ṣerú ẹni tó máa àtẹ̀sí wa bẹ́tà nìyẹn so àkànṣá àbáwọn sọ̀rọ̀ anyhow níjọ́ yẹn sá pé kán má wọrí pé ọ̀gá gangan la wish láti rí. that's good um, ó dàbí ẹ ṣe ròyìn ẹ ń wò ní wo pé ọmọ kékeré ni àbí. Yes, sẹ́rí kọ̀ọ̀kan ni mo fẹ́ kẹ́ mọ̀ dájú bí um, director yín àmì your chief executive bó ṣe ní trust lórí ẹ̀yin méjèèjì yìí ten represent company yẹn káàkiri tó bá yẹ pé hundred percent ló ní lórí yín pé kò sí nǹkan tẹ́ ẹ̀ lè ṣàìṣe fún un èmi ń sọ fún yín pé mo ní one thousand percent ní orí kọ́lá wọlé ẹ̀kọ́ rí wẹ́lẹ́ jẹ́ bó ṣe ra rí yẹn ni tí wọ́n bá sọ pé field marshal ọmọ tí ẹ̀kọ́ máa kọ́ fúlò yìí food marshal nìyẹn kò nígbà tí wọ́n bá lọ sójú ogun tí n bá ṣe ní èjì bí about nine years ago tó ti bá mi ṣe bọ̀ ni tó dẹ̀ ti bá mi hàn ló lè ṣe márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tó lè yẹ pé yes lọ́jọ́ èní yìí mo ń ṣọpẹ́ fọlọ́run ló jẹ́ pé mo ti bá kó nílùú yìí fún ọdún kan àbọ̀ mo ò ní bojú ẹ̀yìn kankan lẹ́ni ṣiléṣẹ́ yìí so kọ́lá yẹn gangan náà la ṣe máa gbé fáyé lọ bá ẹ ti understand and I assure you gbogbo nǹkan tẹ fẹ́ kápá wata ló máa materialize. okay sir. yes láti yẹ yín sir no problem. láti fún ààrẹ dájú tó dáa kí ọkàn yín lè balẹ̀ company tẹ́ ń wò yìí hundred percent lówó tá a máa ń gbà tí a bá fẹ́ ṣiṣẹ́. okay sir. bọ̀ kí ọkàn yín lè balẹ̀ bá a kọ́ dàbí pé àbí àwọn alágbèédá kọ̀ọ̀kan ọmọ Yorùbá pọ́nbélé lè ní ọ̀hún ṣàlàyé pé tó bá ti jọmọ yorùbá adóríkì ló ń jẹ bẹ́ẹ̀ àgbọ́dọ̀ hùwàkiwà ẹ sọ fún director yín pé mo ní pé kẹ́ lọ deposit fifty percent tí iṣẹ́ bá dán tán pátápátá tẹ wá wò pé n tán ṣe fún àyè ń ta fẹ́ gangan mo ń ṣe fún yín pure balance how about that. ẹ sà ṣe rí ọ̀gá wa tó ràn wá síbí àwọn náà wọ́n ń ṣe mọ̀ pé àwọn tí alágbèédá nǹkan pọ̀ tí a bá dé ọ́fíìsì tàbá jíṣẹ́ fọ́gà wa mo nígbàgbọ́ pé tán bá gbọ́ pé ariyin wọn náà wọn <laughs> tẹ bá béèrè fún seventy wọn á fún yín. bẹ́ẹ̀ni sọ <laughs> sọ bóyá kí bá mi bẹ̀ mr. Kọ́láwọlé kán má bínú bá ṣe àtẹ̀sí. Oh, no no no no kí bínú àwọn tó ń ba iṣẹ́ bó ṣe ẹ̀ wọ́n lé ní one fifty ẹ ẹ lè rí kó bínú rí ó máa ń relate pẹ̀lú wọn bí ìgbà tí ọ̀rẹ́ àbọ̀ ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò wọn bára wọn ṣe ni. ẹ wá bá mi ṣàlàyé kọ̀ọ̀kan tí ẹ bá ti dé ọ́fíìsì ẹ bá mi sọ fún dírẹ́tọ̀ yín pé lẹ́ni yòówù ẹni time wọn á kàmí àgbẹ̀. ṣe wà ókè ṣé àlàáfíà lọ. I'm fine. kí ló ṣe é tó ń wọ̀n ẹ́ rí báyìí. bọ́dá mi transfer mi wá sí area ọ̀dọ́ yín yẹn o ibi iṣẹ́ wọ́n ti gbé mi wá sí area bẹ̀ so èmi wá ń rò pé tí màá tún fi máa gbalé sí tòsí ńbẹ̀ yẹn tẹ́dẹ̀ gbé same place same area kí n kúkú kó wá sọ́dọ̀ yín stay pẹ̀lú yín náà ọ̀ kí lẹ feel. ẹ ṣe. Eh, <laughs> mo ti already discuss ẹ pẹ̀lú mọ́mí. màámi gan kọ́ ń bọ́ lọ́wọ́ wa. ta lè mí wà wọ́n wà nílé àjọ wa papọ̀. lọ gbé fún fún ọjọ́ bá wọn sọ. mọ́mí mọ́mí bàdá mi fẹ́ bá yín sọ̀rọ̀. ẹ ó dàn bàdá mi ẹ ó dàn fún báwo ni. màámi ẹ rà báwo ni nǹkan ṣẹ̀ṣẹ̀ ń lọ. àdúpẹ́ fọlọ́run. ẹ ṣé àbúrò ẹ ti ṣàlàyé nǹkan tó lóun fẹ́ sọ ti ṣàlàyé ẹ̀ fún ẹ. òkè òkè ó ṣe ọkọ mi ọlọ́run á wà pẹ̀lú yín ìjọba bá mójútó oṣù tí gbọ́ ọlọ́run á wà pẹ̀lú ọ̀nà ọ̀hún wàá lè ṣẹ̀gbọ́n fún wọn kálẹ̀ o mi sì nígbà yín bàmíjẹ́ lórí gbogbo yín ọkọ mi. ẹ ẹ máa máa tún pè yín létà ṣọgbọ́n. ok hold on fún mi. Mọ̀rá mi ṣe wearing sympathy? rí discuss already. Alright bro. Alright, take care. Um. Oh baby. baby. ni jàre. Oh baby kí ló ń ṣẹlẹ̀? Dọ́lápọ̀ hmm, mm-hmm. Láìdé. Mo mà nọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ. Hmm. Hmm. Yá mi sí, mo jẹ́rìí ẹ̀. Bẹ́ẹ̀ ni ti ẹ rí ojúmọ́ kan báyìí ìròyìn kan ni. tẹ̀lé yìí mhm. láti ọjọ́ tí mo ti mọ̀ ẹ́ o mẹ́ṣàá wá rí kọ́fàmù ni mm. sọ̀rọ̀ à ń gbọ́. Mm. ṣé wàá gbọ́ o eléyìí tẹ́ bá gbọ́ báyìí ẹ máa lanu bí ajá mi ló pa. i can't wait. à ń gbọ́. Eh! Mm. báyìí ṣẹlẹ̀ ah. kí ni gbogbo ẹjọ́ tẹ̀ ń rò mí. kí ni gbogbo nọ́ńsẹ̀nsì yìí ṣé kò tá a sanwó fún kẹ́ máa ṣe ń bi lélẹ́yìn ni. rárá mà. ẹ dúró ń ẹ ń rojọ́ ṣé ibi iṣẹ́ tẹ wá nìyẹn àná mọ̀ pé ìwọ ni ìwọ ni ọ̀dẹ̀ ara ni tí bá ní kó sáàkì kan nu yín sí ẹ máa pẹ́ pé mrs kúkọ̀ yìí ti dé kí problem mi ẹ jẹ́ kó ṣì kẹ́ lọ síbi tẹ́ ẹ̀ lọ́jọ́. ọ̀rẹ́ ọlọ́ọ̀ mo nídìí owó ah, onídìí owó mo nídìí owó gidi kí ló fẹ́ fowó ṣe. Ah, ó ní àwọn kan tí mò ń ṣe ní ọwọ́lọ́wọ́ tẹ́ pé mo ní láti lo ọ̀wọ́ mo wá rò pé ṣé ó possible kí company tẹ̀ yá mi lówó máa ta padà. so mọ̀ nǹkan tó ń sọ sa company tó ti po jẹ lówó tẹ́lẹ̀ ó jẹ company lówó ò tí sanwó ah bọ̀bọ̀ máma mo mọ̀ nǹkan tó ń ṣe yìí kò ń ṣe mo mọ̀ nǹkan tó fẹ́ fowó ṣe ṣùgbọ́n mo tó ń gbé kiri ẹ̀ ló ti fẹ́ lọ kówó fún. ọ̀rẹ́ torí tí ẹlọ́lọ́run fi fẹ́ ṣe guarantee rà mí ní company wọ́n mo ṣèlérí fún ẹ pé tí company bá lè yá mi ní owó ẹ̀ ẹ̀wọ́ dẹ̀kẹ̀rẹ̀ accountant ló jẹ́ ọ̀rẹ́ mi dẹ̀ ní ẹ màá dá padà mi ì ní jẹ́ tiẹ̀ mo ṣèlérí fún ẹ. sórí gàrí tíra tó ń sọ yẹ èmi ló fẹ́ fi kó bá lóòótọ́ lọ́lọ́ fi mi ṣe gàrí títa wọ́n ní pé èèyàn mi ni ẹni tó àkátà tó wà ní iṣẹ́ ọmọ kan ti máa ṣáàkì ọ ti máa lé ẹ̀ dànù àdẹ́sọ́ nípa tèmi tèmi tèmi ṣe ń protect orúkọ ara tèmi ni pé mi fẹ́ kó borúkọ tèmi jẹ́ because wọ́n padà find out nípa ọ̀rọ̀ owó ìgbéyà kankan ṣẹlẹ̀ pé náà owó ìgbéyàwó òkè ìdílé kan tó pé wọ́n ní bí ẹ èmi pẹ̀lú àwọn ẹbí mi náà máa gbé because consign wọn ẹ àkátàtì lèmi jẹ èmi náà máa gbé wọn ní gbé wọn ní mọ̀ pé mi kọ́ ni mo ń kọ́ fẹ́ mọ̀ wọ́n á máa fún mi lówó wọ́n á máa fún mi gàrí nínú ẹ̀wọ̀n àbí kódà kó mọ̀kọ́ tó ń sọ. accountant eh. ẹ ti lọ ni. a ti lọ ẹ wo èdè ẹjọ ẹgbẹ́ wa dọ́nà ẹjọ. Ah, ah. ọ̀nà wọ̀ papọ̀ ọ̀tọ̀ mi tèmi ń lọ báyà mo lè gbé yín dání ẹ̀ lè bá mi ni. mo jẹ́rìí mr Olamide máa gbọ́ wa dójú ọ̀nà ẹ̀yin ń kọ́. Olamide ìwọ ń bẹ. ti yín ni. Ah, ẹ ń ṣeré ṣé mo jọ taxi driver àbí mo jọ uber driver ẹ ní sùúrù ṣé bí ẹ ṣe ń gba sálárì tó ní ẹ wá bí tẹ máa gbàjà rí. a máa dojoojúmọ́. so pàdé mi má yẹ kí n parọ́ fún un gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ yìí. orí nǹkan tó ṣe kókó sèmi jù mo ṣe lè rí fún ẹ pé tí mo bá ti rí owó ìmáà. ẹ tí ì lọ ní kí ló ṣẹlẹ̀. kí àti lọ àwọn sáré ń sọ àwọn ọ̀rọ̀ kan tó wà important lọ́wọ́ ni. wọ́n fẹ́ ìpọ́n tẹ́tí kúrò ní ọ́fíìsì. Mm, àwọn ọ̀rọ̀ ń sọ náà wà important jáde wọ́n fi àti lọ mo ní láti rí yín ó ní nǹkan tó fẹ́ bá yín sọ. ẹ ẹ mọ tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká rí alọ́la mi pé táìmù ti lọ rẹ́ẹ̀dì tó èmi náà níbi kan tí mò ń lọ tó a máa rí alọ́la máa rè sọ. ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ sà. ọ̀rẹ́ ó dàbọ̀ sísá ọlá. ọ̀rẹ́ ó dàbọ̀. so gẹ́gẹ́ bí kan tá à ń sọ ọ̀rẹ́ ò lè sọ mí dodo burúkú. ọ̀rọ̀ owó tí mò ń bẹ sọ yóò important life mi mo ṣèlérí fún ẹ pé tí wọ́n bá lè yá mi ní owó tí kò building tí mo wò lọ́nkọ yìí báwo ló ṣe débẹ̀. ah ok um, accountant àti sọ̀rọ̀ sọ̀rọ̀ ni pé ká filẹ̀ fún guest house. accountant wo bẹ́ẹ̀ni sà èmi ni sà lọ́tọ̀ sẹ́yìn ni pé mo wò pé tábà ti wá sóko tábà ti wá ṣiṣẹ́ bóyá táìmù ti lọ a lè ní tọ́pù láti padà sílé mọ́. wọ́n máa lè sùn síbẹ̀ tó lẹ́ mo ṣe approve owó yẹn pé kọ́ kọ́ máa kọ́ lọ. o oh, bẹ́ẹ̀ni sà. àyìn ilé approve ẹ. bẹ́ẹ̀ni sà. a pé ibẹ̀ gan mo ti ní pé kí wọ́n fi èsì síbẹ̀ so kó lè máa tutù dáadáa kí wọ́n tún ṣe é sí sí. bẹ́ẹ̀ni. nínú farm. bẹ́ẹ̀ni kó lè máa tutù ni. o ẹ fẹ́ fi máa ṣe guest house. that's good. Um, secretary. sáà please come. ṣe gbọ́ nǹkan tó ló ṣẹlẹ̀ bíbá. ọ̀gá mo gbọ́ mo gbọ́ sáà. ẹ gbọ́ sí i. bẹ́ẹ̀ni. o ẹ wà aware pé àwọn accountant àti supervisor wọ́n kọ́ guest house nínú farm. ọ̀gá mo wà aware but mi wà part of the plan. tí mi ò dẹ̀ mọ̀ ń pa ẹ̀ ẹ tún wá wá àwúrẹ̀ pé wọ́n ní wọ́n fẹ́ fi ṣe guest house. mo mọ̀ pé wọ́n lọ fẹ́ kọ́ building kan síbi bọ́ mi mọ̀ pé guest house ni. good um, Mr. Razak. Uh, yes sir. please come. ṣe rí building tẹ̀ ń wò yìí mo fẹ́ kọ́ demolish ẹ̀ then kẹ wá fi gbogbo yorùbá ṣe kasaba. ṣe gbọ́. Uh, uh, uh, it's okay sir but um, it's already weekend sir. ẹ dẹ̀ mọ̀ pé àwọn tractors tó fi máa ń clear ẹ̀kọ́ báyìí wọn kì í open ní weekend. Yeah, we have to wait till Monday. She Monday yẹn ṣé kò late jù sá. No problem. Monday is fine. Ah, kí ló ṣẹlẹ̀ wájú ẹ̀? Ọ̀gá nǹkan tá à try to decide Yeah, yeah. Okay, let's see. Let's see. actually bíbà nǹkan ilẹ̀ ní kárí sáàpẹ̀ fáwọn ẹlẹgbẹ́ yẹn so a dẹ̀ ti ṣe àná náà la ṣe parí onífọ̀ọ́ tó fà ṣe lẹ̀ so uh, that's good. Eh, ẹ mọ̀ pé ẹlẹ́dẹ̀ tá à ń kó bọ̀ mi báyìí máa pọ̀ gan and mo fi pé báyìí máa wà òkè fún ẹ jẹ́ kí wọ́n clear délẹ̀ so kí wọ́n lè rí bí mi sí because bí mo ṣe ń wọlẹ̀ yìí ah ó máa fẹ́ ju one plot lọ. the botanical sir ilẹ̀ tó dá tèmi lẹ́yìn. it's okay uh, let's check. but eh, ilẹ̀ tó dá ni. ah no no no i i know that because ó dá tí ọ̀ máa máa ṣé òun ló dúkọ́. èmi tún ní kọ́ fèsì síbi òtún ní kọ́ dìmọ̀ lóṣù gbogbo ẹ̀.

thank you sir. kí ló ga sọ. kí ló ga ò ní sọ kí ló ò sọ àjọ ah, ṣé tí wọn bá sọ fún wa ṣé kò yẹ káwa gbọ́ fúnra wa ká ronú ara wa ni ẹ eh? àwa ṣì ní superior nílé iṣẹ́ yìí for now ó yẹ káwa náà ronú náà ṣé bí owó ṣe ń wọlé ló yẹ kó ṣe máa wọlé come to think of it ṣé o mọ̀ pé <laughs> nínú gbogbo branch company wa yìí branch ló tóbi jù this is the biggest branch of all ó ṣe jẹ́ pé eh, àwa nìkan ni wọ́n náwó lé àwa nìkan là ń complain àwa nìkan là ń complain pé okay owó ò wọlé bó ṣe yẹ kó wọlé gbogbo nǹkan náà we are just we are just short of everything kí ló ṣẹlẹ̀. o ṣiṣẹ́ iṣẹ́ ni. no no no ọ̀gá you can't say that to me you can't say that to me I am a professional and I know my job mo mọ bí ṣe ń ṣiṣẹ́ mo dẹ̀ ń ṣe properly you can't blame me for anything because kí iṣẹ́ tó wá sórí tébù mi kẹ́nìtì tó wá sórí tébù mi ó máa gbáwájú accountant kọjá tó bá dẹ̀ gbáwájú ẹ̀ kọjá ṣe bí nǹkan tó bá gbé wá fún mi ni mo máa ṣiṣẹ́ lé lórí. jọ kí ni túmọ̀ general supervisor ṣé o mọ̀ túmọ̀ general tó wà lórí ẹ̀yẹn ni gbogbo nǹkan ló yẹ kó máa tọ́ pinpin kó bá dọ́dọ̀ ẹ̀ kó lè sáyìn bẹ́yẹn náà you need to cross check. ọ̀gá i don't work like that mo máa mo máa mo máa ṣe normal thing tó yẹ kí ṣe i will do proper thing i will go to the store i will check everything before i could sign anything but mo máa ń query wọn but they keep giving me stories so what do you want me to do. owó jẹ́ kí n jẹ́ kí èkó kan yí ẹ tí ọ̀gá bá fa gbòòrò burú máa fa gbó o. kí ni ìtumọ̀ nǹkan tẹ sọ yẹn. ìtumọ̀ ni pé tí ẹni tí bá ṣẹlẹ̀ sí mi ní ọ́fíìsì gbogbo yín pátá lè máa lọ sí tí mo ṣe ń move báyìí ẹ̀yin gan lọ tẹ̀lé ni ọ̀gá ọ̀gá ọ̀gá you can't talk like that because everybody my face warrant ẹ̀ ni ẹ lè sọ pé torí pé bóyá anything yẹn affect yín kẹ wá sọ pé kètù torí ẹ ó máa affect èmi ọ̀hún lè fẹ́ evict yín lọ́la ń sìn kẹ wá sọ pé dandan kán evict èmi náà lọ́tún là kó possible oníkálukú máa jà fúri ara ẹ ẹ ti understand ẹ má kó wà pọ̀ ṣé mi mọ̀ nǹkan tí ó tí ó máa ṣẹlẹ̀ sí lọ́la ń sìn ẹ ẹ lè máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ àmọ́ màláìka tó ń kọjá. torí o gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ga sọ fún mi lórí fóònù kí ló ṣe yín náà. ṣe rí àwọn pírọ́blẹ̀mù ọ́fíìsì yìí èmi mọ̀ wọn wọ́n tẹ máa wọ̀rí àṣírí wọn máa padà tù. ṣe olórí burúkú àkàntàǹtì tó lóun yàrá àti bọ̀bọ̀ burúkú kejì ẹ̀yẹn dáadáa yẹn nǹkan tó ń dánwò bọ̀ mo ò tí ì ní sọ̀rọ̀ mọ́ sí i. I need to I need to do my findings very well. Thoroughly! I mean thoroughly! Ọ̀gá ẹ wò. Ọ̀gá ọ̀nà tó wà lẹ́yìn, ṣé ni Mr. Ọláyínká fúnra wọn? ara wọn ò mọ. general supervisor àti accountant àti supervisor gbọ̀ngàn nǹkan kan wà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. mi ì dẹ̀fẹ́ kán balẹ̀ iṣẹ́ ìjẹ́ ọ̀gá abẹ́tàkẹ́ report wọ̀ fún ọ̀gá pátápátá kó sack àwọn people yìí náà because mi ìwẹ̀ mo ò sí ìríṣẹ́ sílé epo mi ìríṣẹ́ síbòmí mo rí feature ọ̀nà iṣẹ́ yìí náà. general supervisor àti accountant. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ rí bó ṣe máa ń ṣe ni okay secretary ó ṣe gan nǹkan tí mo fẹ́ gbọ́ náà mo ti gbọ́ yẹn owó lè máa lọ sọ́fíìsì. Yeah, my, oh, you know what? Okay, tó bá di next week, my débàdàn don't rẹ̀ me. ṣòtì yẹn sìn. But before then, oh, possible key kẹ́ ẹnìkan wá assist wọn bẹ̀ wọ́n mi ti jẹ́ kọ́ mọ anything tó ti yẹ ẹ má wọrí a sọ lẹ́tà a sọ lẹ́tà mo ní kí stop yeah thank you. So. Kola. Sir. Sit Thank you, sir. Um, nílẹ̀ yorùbá àwọn àgbàlagbà sọ pé yínníyínní kí ẹni ṣe mí kọ́lá tí ń bá yìn ẹ́ lójú ẹ̀ mo mọ̀ ẹ́ pé o ò lè báṣẹ́ mi jẹ́ àfi tí nǹkan yẹn bá máa tún dá sí i mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́dà mi pé ńgbà tí máa dá léṣẹ́ yìí lẹ̀ mi ò rò pé ó máa padà rí báyìí mo kàn bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlà yẹn ọlọ́run wá jẹ́ kí n máa ṣe alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil alamin every day every minute of my life. orí mi ò jẹ́ kí n ṣe àwọn tó ń fẹ́ bá mi ṣe kò jẹ́ kí n ṣe wọ́n yàn. which you are one of them. tó bá ṣe pé àwọn tí ẹlẹ́dàá mi ò bá iṣẹ́ pọ̀ ní bá lọ yàn ibi tí iléeṣẹ́ délé náà lè má dèrè ara àtọ̀. èdè àkọ́kọ́ tó máa kọ́ mi ṣe kọ́ nìyí ó ti mi lọ hẹ́ èdè oríṣiríṣi companies káàkiri tàbí ra àwọn report tó dá so in this case mo ń fi àsìkò yìí tún máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ again pé eh, ẹ kú iṣẹ́ takuntakun. thank you bí gbogbo ẹ̀ ṣe ń lọ tí ààrẹ nira ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ mi ló wà tí wọ́n ti wọ́n ti fi àdàgbà ètò rọ̀ síbòmí ọlọ́run jẹ́ kí tiwa kó bẹ́ẹ̀ I really thank you Lord mama dẹ̀ dúró tiwọ náà. I'm very grateful sir um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe agbára èmi náà bí kì í bá ń ṣe agbára ọlọ́run àti àwọn tíìmù tí àjọ ń ṣiṣẹ́ papọ̀ because èmi nìkan ò lè dá ṣe bọ́lá pé àjọ finú ronú àjọ fọwọ́ wẹ̀wọ́ ni gbogbo ẹ̀ ṣáà já sí bí a ṣe ń fẹ́ sọ ọlọ́run àtúbọ̀ jẹ́ kó dájú báyìí lọ is it fine uh, ó sọ pé yeah thank god tíì mi ní lóòótọ́ E èèyàn kan ló kọ́kọ́ gbé kòkò dénú igbó kan tó máa pè ní igbá ilẹ̀ tí ò bá sí olórí tó dáa gbogbo àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ó lè ba nǹkan jẹ́ fún yàn. ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ mánéjà eh, football club. ṣé ọ̀pọ̀ gbogbo àwọn players wà lábẹ́ wọn ní kúló mánéjì wọn ni. àbúrò ni gbogbo wọn ti mọ bọ́ọ̀lù wọn gbá kó tó di pé wọ́n lọ rà wọ́n ṣùgbọ́n mánéjì wọn so that team work wọn yẹn á tún lè ṣe kí ni àṣẹ tí kò ṣàbí eh, mánéjà bá wà tó yẹ pé ilé tó bá dé láàárọ̀ kókàn lẹ́jú bígbà tí ó pàdé wèrè lójú ọ̀nà àbí are you getting my ṣọtí so àwọn ọmọ ọgọ́ máa ma wò ó kí ló ń ṣe máa yìí wọn ò kò náwọn ní kankan láti dá lágbónú tí ẹ má fi ẹ kán wìn nǹkan wọn wọn lè à lè ṣiṣẹ́ fún òrè yìí mọ́. bọ́ ìwọ fún ara ẹ orí late mo gba àwọn tó ń bẹ ṣiṣẹ́ dáadáa like ìgbà tó eh, ok gbogbo ẹ̀ tẹ́jọ́ alábẹ́ mi èwo lórí tí mo bá pariwo rí máa relate pẹ̀lú wọn bí ìgbà tí ẹ̀gbọ́n àtàbúrò bá bí ọ̀rẹ́ sọ̀rẹ́. ṣé yẹ ẹsìn so ìwọ náà ni máa padà gbé orí yẹn fún. wọ́n tún mọ̀ pé fún gangan ni pé ó ń lọ síbàdàn kò dẹ́ ṣe nǹkan tá à ń dá ọjọ́ sí you will resume there tomorrow inshallah. okay sir tí wọn náà bá wò dáadáa bí tá a ti ní low income jù láyé Ìbàdàn ni. Yes sir. ohun dẹ̀ ló tóbi jù kò yẹ kó bẹ́ẹ̀ problem ò la níbẹ̀ yẹn gan gbogbo I want to know wọn mọ̀ pé nígbà tí wọ́n bá máa fi débẹ̀ ah, ah, ẹ̀mí mi ò ń tàn mí jẹ dáadáa la máa bá bọ̀ mẹ́ you are going to Ìbàdàn ó dẹ̀ máa lọ lo oṣù mẹ́fà bẹ́ẹ̀ náà kẹ́tù wa mọ̀ ọ́ kọ́ta máa ṣe sí i tó yẹ pé kí n pe fiancé tó wà lọ́nà láti bá sọ no mind no do you understand but gbogbo nǹkan tó máa mú lọ pátápátápátá ẹni tó ń lọ bá gan ọtí mọ̀ àwọn ò bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kò ìmọ̀ fún bọ̀ lọ rí accountant mo ti arrange gbogbo nǹkan tí màá dání do you understand ọlọ́run á fún wa ṣe. okay no problem sir right. i'm very grateful sir. you're welcome. ẹ ṣe sàn. ọlọ́run bá mi. sọ fún gbẹ̀yà pé mo lè kàn gbé oúnjẹ mi wá àbí kàn lọ set this lesson. okay no problem. it's all right. hello sweet ṣé wàá pa báwo ni iṣẹ́ ọ. Oh mi náà wà pa o mo jẹ́ǹtì mo fẹ́ pípí ẹ oúnjẹ ńsìn so mo ní kí n gbègbè kí ló fẹ́ jẹ. then see you soon darling. I love you too. Bye. for those reflecting accounts. Okay. Gba ọ̀nà san. Um, or percent náà That's right. Àwọn náà má de wọn ṣe it because um, mo jẹ́ kan realize pé tíṣẹ́ wọn bá ti dùn tí wọ́n dẹ̀ wà satisfied. Come make sure wọ́n some balance ẹ̀. Ah, mo inú mi dùn fún wọn mo sọ fún wọn nígbà lọ́hùn ìjọ tí wọ́n kọ́ wá tí wọ́n ní pípẹ́ sí pé kinní kan ló ṣe lẹ́dẹ̀ fún àpò ẹ̀yàn ọba nìkan tó ń pè nìkan lẹ́dẹ̀ àwọn tí ẹ bàjá kò fẹ́ káwọn rí mi báyà wọn ní à ẹ ní láti bàjá ẹni táyà sọ pé bàjá yẹn mo lè fi iléeṣẹ́ ìsílẹ̀ fún kí n travel fún ọdún kan àbọ̀ tí mi ò dẹ̀ ní ní ẹni fi àtọ̀ tí lé gbogbo nǹkan dẹ̀ máa lọ dáadáa lẹ́nu iṣẹ́ mo rò pé àwọn náà ti wá rí ń so kò sí wàhálà ọkàn um, ìwọ ń tiẹ̀ wọ́n lọ gẹ̀ẹ́tì owó tí mo rán ẹ pé kò bank. yes then kẹjẹ kí nínú note one ń bẹ. all right sir. and that note should be three hundred thousand. okay. so kàn ṣe ní five hundred two hundred denomination ṣo ti all right sir. ìgbà wo ni wọ́n living lọ Um, next month ni sir. next month kí Um, on the thirteen of next month. 13th of next month. Yes. Ọtí <laughs> lọ́lọ́ sílé mọ́ sẹ́wọ̀n. Ọtí lè lọ lé fara tọ̀. Iṣẹ́ ti wà lẹ́tọ̀ máa ṣe. Tí ó ti di dandan. So you have to handle that. Tí báyìí pé o working league náà in ìmáyìí. Ọtí ó bá ti gbà náà la máa Watu walilost Okay. So you can go. Kuna okay. After this, okay. come and prepare that but finally. You are going to head that place. Okay. Yeah, I'm tired of that man. <laughs> Yes. tó tó kọ́dọ́kù. kó o náà fi ṣura rẹ̀ wò bí bá dẹ̀wọ̀n kó mẹ́jọ lọ́gbà náà náà kó kọ́ ni. you are free to go. okay you are free to go. mo vaccine lórí ilé it's alright it's alright. Mr. Razak. I guess so. n bá ní mistake, the last time tí a sọ̀rọ̀ lórí bíbá yẹn, mo ní tẹ́ bá ti gé gbogbo igbó yìí tán, fi gbogbo ìbà yìí ṣe How come tí mo wá bá báyìí? Actually sir, àwọn planters yẹn nìkan ni wọ́n ṣiṣẹ́ wọn. Wọ́n ní àwọn ò lè gbin anything torí pé last time àwọn owó wọn lówó. Wọ́n dẹ̀ àwọn gbọ́dọ̀ gba owó àwọn káwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ this time around. Ọtí fún wọn lówó. Kọ́lọ́sọ̀ ti ń sà. Gbọ́ accountant kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni sà. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ni pé ọwọ́ supervisor ló wà supervisor sọ pé àwọn fẹ́ rí gbogbo àwọn tó ń bá wa ṣiṣẹ́ pé àwọn fẹ́ check àwọn kọ̀ọ̀kan fẹ́ cross check pé wọ́n máa fún mi ní detail so màá lè approve owó jáde àwọn ni mo ń dúró dé sà. supervisor. sà ẹ ẹ ọ̀gá ẹ accountant ni. accountant. ṣé mọ̀kọ́ tẹ̀ ń sọ sa ẹ̀yin kọ́ lẹ sọ pé kí ni sùúrù ni ṣé mọ̀kọ́ tẹ̀ ń sọ. ẹ̀bọ̀ kí ni rubbish tẹ̀ ń sọ lẹ́nu náà ebi máa ń dúró de approval kọ̀ọ̀kan kẹ́ tó gbowó sùn yín ni. kò rí bẹ́ẹ̀ sà àwọn ni àwọn ló kọ̀ zẹ̀ mi ì lè kúrò fún yàn àkàntàntì ni wọ́n mọ̀ ń pẹ́. àbọ̀ wa bá lọ̀rọ̀ yín mo mọ̀ nǹkan tí màá ṣe fún yín. akèrègbè yín ló máa ju ìbí tó máa fòkùn sí. mo need list gbogbo àwọn àgbẹ̀ tó ń ṣiṣẹ́ fún wa ní fàmì. ok sir it's yeah. fine sir i have you sir. fẹkẹ submit ẹ fún secretary. ok sir. Ah, as a matter of fact mo need ẹ sísìn. alright sir mo i need that list now. ó wà ní mọ́tò mi sir. ok good. ṣẹlẹ yìí méjì. ẹyin lẹ fún wa lówó ká fi bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ibà yẹn. ẹ ṣe lórí ilẹ̀ yẹn náà. ẹ ṣe lórí ilẹ̀ yẹn náà ibẹ̀ yẹn báyìí clear tí wọ́n ní kó máa. Oh, oh, oh. ṣé ilẹ̀ yẹn àbí ah, ilẹ̀ yẹn agbó wá ti conclude wà fẹ́ lo fẹ́ di ẹni náà. ẹdìyẹ yes ẹdìyẹ. ẹ ẹ eh, eh, eh. a dẹ̀ máa gbéṣẹ́ fáwọn ilé kan bẹ̀rẹ̀ ṣẹ́ wọn. ẹ wo bí sẹ́ríbi tẹ́ ẹ̀ sọ yẹn ẹ má dé bẹ́ẹ̀ o sẹ́ríbi ilẹ̀ tẹ́ ẹ̀ wọ̀ yẹn gọ́ọ̀mẹ̀ntì ò tí approve ẹ o tí gọ́ọ̀mẹ̀ntì wà dẹ́ approve ẹ tẹ́ bá lọ síbẹ̀ tẹ́ bá kóyin ẹ̀wọ̀n ẹ̀wọ̀n kirikiri lẹ́ ń lọ ẹ má dé bẹ́ẹ̀ rárá kirikiri ẹ̀yin ò sọ fún wọn tẹ́lẹ̀ ni. kí ẹ tó ṣe anything lórí ilẹ̀ yẹn ẹ contact èmi àti accountant náà ṣé ti gbọ́ kí ti tẹ̀ mọ́ tẹ̀ exist mọ́. Ah mo ń sọ fún yín báyìí ilẹ̀ tó wà náà kò exist mọ́ ṣé ẹgbẹ́ tèmi àti pariwo ẹ má ẹ má ẹ má ojú mi ẹ má pípọ́n ojú mi ilẹ̀ tó wà náà kò exist mọ́ ẹgbẹ́ tèmi. nomi ọmọ mi ni your existence o no be you cause ní gbogbo wọn ta ti parí iṣẹ́ lórí ẹ̀. no problem àti ṣe òkè kọ́tọ̀ sọ yẹn náà ti gbà mí. Ah, no kí ni gbogbo náà sọ yẹn náà rọ́bìṣì ni wọ́n yẹn náà. Ah. Ah, imagine. ilẹ̀ tí mo take time mi take tán clear tán clear kò exist. ẹ̀ সবাই তো আগান না This is uh, Mr. Olamide. Okay. Mr. Olamide, Mr. Kola Kolawole ni. Uh, àwọn ni general supervisor ti ọ̀gá ṣẹ̀ṣẹ̀ send wa. Yeah, so for proper management. <coughs> Má jẹ́ kó yẹ ilẹ̀ nù torí ẹjọ́ wọn máa ṣiṣẹ́ pọ̀ ni. Ṣé o mọ̀ pé kí a fọwọ́ wẹ̀wọ́ lọ́mọ fi mú? Ẹ eh, ní láti sọ yẹn fún mi because ọ̀gá ti mail mi already. Honestly, Joko, it somebody is coming. Oh, that's good, that's good. And this is our accountant. Okay. Welcome, sir. And that's the general secretary. Welcome, sir. uh, <laughs> madam, tí a bá ti ṣetán bí báyìí, ẹ make sure pé ẹ fún wọn ní report kí wọ́n lè rí ibi tá a ti bá ṣe wá dé. And nǹkan tó bá add more, kí a lè tètè mọ ohun tá a máa ṣe. Ọmọ kí iléeṣẹ́ yìí náà Accountant. Yes, sir. Ẹ̀yin náà ẹ má gbàgbé tá a bá ti ẹ tètè bá mi fún wọn ní rìpọ́tì yẹn náà kọ́ lè rí bówó ṣe wọlé àti bówó ṣe jáde ẹ káwọn náà lè mọ̀ pé àwa gan ṣiṣẹ́ takuntakun. ok sir ok sir. ẹ um, lágbára Ọlọ́run nǹkan tí èyí mi expect kẹsàn ni pé kí Ọlọ́run ràn wọn lọ́wọ́ kán lè jẹ́ kí ògo ilé iṣẹ́ yìí kó go yẹn búyọ torí àwọn tí wọn fẹ́ kó búyọ ẹ get so kọlọ gbàgbára lọ́wọ́ wọn. bọ́dà ẹ ṣe sùúrù mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́. Ah, nǹkan tó máa contribute sí nǹkan tá à ń ṣe náà ni mo mo ń try láti sọ ọ̀gá. a ní mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́. Uh, Mr. Kọ́láwọlé. Yeah uh, nǹkan tá a máa ṣe ń sìn ni pé a máa ní láti mú in round uh, kẹ́lẹ̀ rí everywhere the whole environment and um, ibi táwa náà ti báṣẹ́ dé kẹ́lẹ̀ wo àní tẹ́ bá fìpẹ́ tó máa hard mọ́ tó máa tún jẹ́ kí iléeṣẹ́ yìí gbòòrò sí inú wa máa dùn. kò sí ọ̀nà ogbó àjọ máa ṣiṣẹ́ papọ̀ náà. okay now let's go. dé láti fi ṣe èyí oúnjẹ ọkọ̀ ò jẹ ọkọ̀ jókòó síbẹ̀ ọkọ̀ ronú látànà ìwọ ọmọkùnrin má má bà tèmi jẹ́ ó ronú ó ronú ó ronú ṣé wo mọ̀ pé ìrònú àìsàn búburú bẹ́ẹ̀ ló máa ń fà ságo ara má má sọ mi di òkú ọ̀sán kankan. ẹ wo àwọn rèé o wọn ìjókòó náà ni. ó sì ẹ̀dá bẹ́ẹ̀ mọ́ ẹ káàbọ̀ mà ẹ wò mọ́ mi ẹ gbà mí lọ́wọ́ yínká yínká bẹ́ẹ̀ kó bá mi. láti àná tó ti dé láti ọ́fíìsì ibi báyìí ló jókòó sí tó ń ro inú ó kọ̀ kò jẹun ó kọ̀ kò mú mi ẹ wo mi ò mọ nǹkan tó ṣe bí akẹ́bá mi bí o. mo rí pé kò jẹun látànà ò lè sọ fún mi. mú mi ewu mi mọ̀ kó máa tó ilé yìí. nǹkan gbọ́ kí ló ṣe ẹ́ tó ń ronú. Ah, nǹkan tó bá ń ṣe ẹ wàá sọ fún ìyàwó ẹ bó lè sọ fún ìyàwó á dẹ̀ tí mo jẹ́ ìyá ẹ wàá ṣàlàyé fún mi kí nǹkan tó ṣe ẹ. ẹ wò màmá ò ní jẹ́ kiri ayé ò ní bàjẹ́ ayé ò ní bàjẹ́ lójú ẹ̀ lágbọ́n mo wà lẹ́mìí sí láyé ayé yín kọ̀ọ̀kan ò ní bàjẹ́. kí ló wáá ṣe ẹ́ tó lè tó yìí. ṣe rí níbi iṣẹ́ wa ayé tí mo wà ó wá gbé èèyàn kan wá pé kó wá wà ń bẹ̀. ìgbà náà kọ́ ìgbà náà kọ́ kí ló jó ìgbà tó ṣé wọ́n lé ẹ kúrò láyé ni. ẹwù nǹkan tó ṣe yẹn ṣé òwe kọ́ ló ń jà láti máa pa fún mi nìyẹn pé kí n máa palẹ̀ mọ́ ẹrù mi kí n máa lọ lé wa àmì níbo lẹ ti gbọ́ wípé àgbò méjì ó mu omi nínú kòtò kan náà kò pọ́sibú kò lè wọ́ọ̀kì náà màámi ẹ ìwé kí ẹni báyìí mi ti bàjẹ́ báyìí iṣẹ́ ò máa gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ mi màámi. Ah! kẹ́ni máa wo mọ́ mi mo ti sọ fún yín kápẹ́lẹ̀ o ó ní kò gbọ́ràn sí mi lẹ́nu. ó ní kòkó tó ti ń ṣẹlẹ̀ ní ọ́fíìsì wọn tí ó wọ̀n sí yín ká ṣùgbọ́n kò sọ síta ṣe wá rí nísìn ó ti wá padà kó bá. òní kó bá. àmín. sórí nǹkan tẹ́mi kan fà sọ fún ni kò ń ṣe ìrònú ló kàn ìrònú ò lè yọjú ọ̀rọ̀ tó ni kò jẹ́ ká máa fi tì bó jẹ́ ká lọ sáwẹ̀ ẹjọ́ méje ó kú mọ̀ pé ni mí mo má mi kì í fàdúrà ṣeré ká máa ká lọ sáwẹ̀ bójú olóṣù kan ni mo wà ìwọ ló yẹ pé tọ́ bá ní kó gbàdúrà wà ló gbàdúrà wà ní kò sí kankan bẹ̀ nísìnyí ó máa gbàdúrà o kò sí nǹkan tàdúrà ṣe ti o nǹkan tàdúrà bá ṣe ti báyìí ilẹ̀ ló ń gbé mo mọ̀ pé lẹ́yìn àdúrà etí wa gbọ́ rè wọn ní fi ẹlòmíì ṣe é lágbára ọlọ́run wọn ní fi ẹlòmíì ṣe é ó wá ó yá ó jẹ ẹ̀dọ́dà ó jẹ ó yọ yọ yọ lọ sí lọ wà jẹun àwọn máa jẹun ó sọ fún sọfún àpàdé ni òru ló jẹun okùnrin kọ́ lè fi gbé tilẹ̀ ni ó yá dìde dìde dìde ó máa jẹun ó yọ yọ wà á lọ jẹun. iṣẹ́ ògbọ̀rọ̀ bọ́ lọ́wọ́ mi o iṣẹ́ ògbọ̀rọ̀ bọ́ lọ́wọ́ mi o lójú ẹ̀mí mi ṣó ìbọn lọ́wọ́ ẹ̀ ó ní tọrọ jẹ lágbára ọlọ́wọ́ bóyá kọ́jà máa mi wá jẹ wá lọ. Ah, ẹ̀gbọ́n mi ló lẹ́yìn náà ẹ̀gbọ́n ló ní kíni ẹ̀gbọ́n mi ló lẹ́yìn fún mi lẹ́yìn ọwọ́ ẹ̀ ẹ̀gbọ́n mi ló lẹ́yìn mi lè fẹ́ yan ọwọ́ mi sílẹ̀ àní mo ní kó fún mi lẹ́yìn ọwọ́ ẹ̀ ẹ̀gbọ́n mi lè fẹ́ yan ọwọ́ mi sílẹ̀ ẹ̀gbọ́n mi ló lẹ́yìn sẹ́ẹ̀ àní mo ní àwọn tó fẹ́ lọ àwọn tó lẹ́yìn fẹ́ lọ fún mi lẹ́yìn ọwọ́ ẹ̀. tí wọ́n gbẹ́yìn sílẹ̀ mi ò lè fẹ́yìn sílẹ̀ torí ẹ̀gbọ́n mi ló lẹ́yìn mi ò lè filẹ̀. mo ní kó fún mi lẹ́yìn ọwọ́ ẹ̀. mi ò lè fẹ́yìn sílẹ̀. fún mi lẹ́yìn ọwọ́ ẹ̀. mi ò lè filẹ̀ mi ò lè fi sílẹ̀. fún mi lẹ́yìn ọwọ́ mo ò lè fi sílẹ̀. ẹ̀yin àwọn tó lẹ́yìn fẹ́ lọ ẹ̀yìn. Ah, orí mi náà ní kọ aburú olúwa má ìka burúkú ṣẹlẹ̀ sí mi àti ẹbí mi kankan nínú ilé yìí. ogun ọ̀run bá wa ṣẹ́gun ìdílé yìí ẹlẹ́dàá mi má ìkí bọ̀dá mi rí aburú má ìkí rí aburú má ìkí má mi rí aburú. ogun èṣù ẹ̀mí burúkú tó fẹ́ da ẹbí mi rú tó fẹ́ da nǹkan burúkú sínú ẹbí mi ẹlẹ́dàá mi mo fi bú mo fi bú kẹ́rágbára òkùnkùn kó má ní agbára nínú fámìlì mi má ìkó ogun burúkú kò kàn gbérí ní ìdílé wa olúwa ẹlẹ́dàá mi ṣàánú má ìkí ra burú má ìkí ogun burúkú ogun èṣù tó fẹ́ máa ráyè nínú ìdílé yìí olúwa mi panú ẹ̀ olúwa bá bá apá náà. ọlọ́run tó dá wọn òkè yìí gbà ní ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún ah! ọlọ́run ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bàbá o tá a bá rí ẹni tán bí nínú obìnrin tó ní ó kú bí èmi kọ́lá mo fẹ́ lò gbèsè ayé mi ọlọ́run bá mi mọ kúrò náà jésù bá mi pa wọn rẹ ọlọ́run gbọ́ ọpẹ́ wa jésù gbà yín wa wọ́n lá gbé àpẹlùmí tó ju ọlọ́run bá náà tá a bá rí ẹ̀mí kẹ́mi tán dá látara obìnrin tó ní ó kú bí èmi kọ́lá mo máa rọ́nà gbà láyé ọlọ́run ò ní wákàtí bá máa mú wọn kúrò lọ́nà mo ṣe lálàyé gẹ́lẹ́ nìyẹn o bí mo ṣe la tán báyìí tìlàyà mi bẹ̀rẹ̀ sí ní já mo tútù yẹn mú mi gbogbo ara mi ń gbọ̀n ni mò ń làágùn mo ṣe ní kí n fi tó yín létí. ẹ mo fẹ́ bí nǹkan lọ́wọ́ nígbà tó lálàyé tó tají kí ni nǹkan tó ṣe. Ah, mo gbàdúrà ni that's the first thing tí mo kọ́kọ́ ṣe. o ti gbàdúrà. bẹ́ẹ̀ni mọ́mí ṣé aláyẹn ṣé ó ní mínì ni. ó ah, ah. eh, gbọ́n àwọn aláìmọ̀ kan <laughs> ìwọ àtọkọ ẹ̀ kankan náà ní ẹ̀ mọ̀ kankan èèyàn ládùúrà lábàtàbàtà báyìí ìwọ ò mọ̀ pé nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ lọ́lọ́ máa fi hàn yàn lójú oorun ni kí ọ lè tè múra sí nǹkan tó máa ṣẹlẹ̀ kí ọ lè tè múra sí bó ṣe wá sọ pé ó láyìí máa jáde sí kọ́lọ́ ń ṣùn àdàárọ̀ la mm-hmm. wọ́n ní kójú má rí òkèèrè yẹn ti ń pọ̀ tí bá ti gbọ́n bàtà mi pẹ́pẹ́pẹ́pẹ́ lọ́la wò mẹ́sẹ̀sì mi síta bó jẹ́ àdúrà ni bó jẹ́ àwèrè. màámi ah! gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ pátápátá ni mo gbọ́ why you dey believe gbogbo àwọn superstition ba? àti wọn náà Joseph Alala ẹ ó sọ̀rọ̀ fún yín ẹ̀ẹ́dẹ̀gbà bẹ́ẹ̀ ẹ wá ń bẹ̀rù ẹ jáyà láyé tá wà ń sìn. Yínká èèyàn kì í játọ̀ mọ́ o. báàmì ẹ máa gbọ́ ṣe rí òyìnbó ti sọ ayé dẹ̀rọ̀ gan irú ọ̀rọ̀ tó sọ yẹn tí bá google ẹ̀ ń sìn ẹ̀rí nǹkan tó máa gbé jáde wá fún mi. múfì ló máa gbé wa a ní pé fíìmù ni wọ́n ti ṣe nu fíìmù kan ah. rí. ilé ẹ̀ wá sọ̀rọ̀ fún yẹn gbà ẹ bìlíìvẹ̀ ẹ bìlíìvẹ̀ lẹ́yìn tó yẹ pé klọ́ọ̀bù ló wà tó ti mu ọtí yó tó yó bámbám tó wá dé tó wá ń sùn ẹ sọ fún mi èèyàn tó lọ sí klọ́ọ̀bù tó dé tó ń sùn tó lálàá irú àlá ò ló ìwọ ọmọdé ṣé o ti ah! mo dáràn láyé mi. máa mi ṣe fẹ́ gbọ́ tó. mo fẹ́ gbọ́. kò sí nǹkan kan nínú tó sọ yẹn kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. ah superstition lásán ni jàre máa mi má jẹ́ kó mọ kó máa kó yín jẹ o ayé ti kọjá gbogbo ọ̀làlà kan ẹ̀rọ àwọn máa bàyàn níbo níbo. o gbọ́n kan tó ń sọ gbòòrò ni má sùn má sùn má sùn má sùn jí èjì màlẹ́kà má sùn téèyàn bá ń sùn yẹn máa rí ìkúri ni ah o ò ní sùn wàá máa wàá máa calculate two four tó bá ti ń sùn tó ló ń ná gẹ̀rẹ̀ tó ń lanúlẹ̀ wọn máa rí ìgbà àwọn alálàákàrà ni. ok èmi gan ti sọ fún wọn pé wo kò ní mí nàrà ìmọ̀ kò tẹ̀ ní mí níjà rẹ̀. ok kò ní ti wọ. ẹ wo ibi ń pa bàbá yín o orí mi ni bàbá gbogbo yín lè. ẹ sáré tẹ̀lé ọkọ mi. Ah. ẹ jọ ẹ pẹ̀lẹ́. Ah. Ah. ẹ kúkú ni mọ̀ méjì ẹ ní mọ̀ nǹkan kan lágbára Ọlọ́run torí pé kò yé ẹ̀yin méjèèjì kò yé wọn ni o kò yé wọn àtọ kò yé wọn èmi dẹ e, e, ayélẹ kúkú bá mi mo mọ ohun tí màá jẹ sí kò sí wàhálà tó má bàa sọ wọn má bàa sọ wọn ṣe ọṣà bìbí ohun tí màá ṣe wà ní. ten point five million miss látọ̀dọ̀ accountant kí ló dáhùn pípò yìí ń ṣe báyìí. Imagine another ten million látọ̀dọ̀ Mr. Olamide ìyẹn supervisor abálọ́jọ tí chairman fi máa ń sọ pé income òkè wọlé lọ́tọ̀dọ̀ àwọn people yìí àṣàwọn náà ń pa owó sápò ara wọn wọ́n kàn ń everything wọ́n fẹ́ bà company jẹ́ wọ́n fẹ́ jẹ everything run imagine ìgbà tí twenty point five million tó lọ nínú owó company èló ló fẹ́ kù. Ah, oh my God. Okay, I know what to do. No problem. I know what to do. So, um, no problem. Eh, hello, hello, Kola. Yeah, about Nishwa. Fine, sir. Sure, okay sir everything is fine sir. èmi gan rí bẹ́ẹ̀ mo rí pé improvement wà dáadáa dáadáa ní pàápàá. ìyá ń gbà tó owó tí ń wọlé mo rí pé owó ń wọlé lọ́tún ló sì ní. bọ́ jẹ́ kí bẹ́ẹ̀ ní kankan oúnjẹ àríkọ́lá. kí ló sì ṣe fún ìgbà tó dé bẹ̀rẹ̀ sí lówó ṣe wọlé tó wọlé tẹ́lẹ̀. ẹ sà nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni pé mo ṣàkíyèsí pé lẹ́yìn general manager àti um, general supervisor. lẹ́yìn takuntakun níbẹ̀ yẹn ṣe rí every other person tó ń ṣiṣẹ́ nínú company yẹn wọ́n kàn ń ṣe èyí tó ń wọn ni sà wọ́n kàn ń ṣe bálabàla especially um, accountant wa àti this Mr. Olamide gbogbo oúnjẹ adìyẹ oúnjẹ ẹlẹ́dẹ̀ oúnjẹ ogun àwọn nǹkan ta níbẹ̀ yẹn ni wọ́n ń tà even àwọn màálù wa tán ní oyún tá tiẹ̀ ti rò pé bí a tọ́ bá tiẹ̀ bímọ at least à á dispose wọn à á dẹ̀ tún tọ́ ọmọ wọn dé stage kan everything ni wọ́n ń yọ́tà lẹ́yọ kọ̀ọ̀kan. gbogbo oúnjẹ wọn tẹ tún ní kọ́ ta ta ọ́dà ta import wá sí company. everything náà ti ta so mi mi really mọ mi mọ nǹkan tó ń ṣe wọn mi mọ nǹkan tó sún wọn dé ògùn bẹ́ẹ̀. tó dẹ̀ ń gba owó oṣù bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé látìgbà tí mo ti débẹ̀ yẹn so mo ti kọ́ọ̀tì gbogbo àwọn àwọn opportunities kankan tí wọ́n ní so àwọn náà ti ń súnra kì so everything ti ń wà alright sir. No problem. Um, my resume next week. I asked you to come down to Lagos. Oh, okay, sir. Ẹ eh, eh, she, sir. It's all right. general supervisor rí nínú ìwé yẹn o ah ó fi hàn dájú pé accountant àti tó ń pè lọ́lámídé yẹn ọ̀dájú abiyamọ ni wọ́n. ọ̀dájú ni wọ́n. wọ́n fẹ́ jẹ company èrò ni o. wọ́n fẹ́ run ilé iṣẹ́ yìí kò kì í ṣe gbọ́fẹ́ bàjẹ́ ilé ìtẹ́jọ́ pé wọ́n fẹ́ run wọ́n ti run already kó má wò tán finally báyìí ọlọ́run dẹ̀ ni fún wọn ṣe lágbára ọlọ́run ẹni tí ó ń yà mí lẹ́nu ń ni pé you as the general supervisor gbogbo nǹkan tó ń lọ yìí náà ni wọn náà ń rí náà but ó jẹ́ kó ó jẹ́ ká wá wí ẹ̀. ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe rí um, lóòótọ́ ni mo rí nǹkan lóòótọ́ àmọ́ àwọn pípò yìí mi ò mú wọn báyìí bí mo ṣe mú wọn lélẹ̀ tí bá dé gun wọn báyìí wọ́n máa ń yọ bọ́rọ̀ mọ́ mi lọ́wọ́ so mi ò ní proof tí mo fẹ́ fi tákù wọn pókè they are actually doing this thing still ó yẹ kó tiẹ̀ ṣe máa carry me along adéjọ́ máa máa ṣọ́ wọn. you're right you're, you're right i'm i'm pardon me for that. what báwo mo ṣe fẹ́ explain ilé ìfọ́gà o. Um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti mail wọn láti àná so wọ́n dẹ̀ ti wà aware nípa everything tó ń ṣẹlẹ̀ even mo ti report accountant àti this man um, Olami, Mr. Mr. Olamide, Mr. Olamide, yeah. So nípa bó ṣe mura múra àwọn I don't like You see? so ọ̀gá máa pè yín ṣá. Ẹ ti sọ fún ọ̀gá already. Ah, mo ti mí ìwọ̀n láti àná. Very good of you, oh, Mr. Kọ́láwọlé Àyìnlá, mo really um, appreciate effort yín pẹ̀lú gbogbo nǹkan tẹ rí nínú ilé iṣẹ́ yìí. Ọlọ́run ní gbalaka yẹn yín o, and everything tẹ ṣe yẹn, amen, I'm, I'm, so proud of you. No problem. Oh, ọ̀gá náà ló pè mí ẹ ló sà ẹ káàsán sà. Okay, sir. All right, sir. Nǹkan tó Ṣé o ò fíìl pé kò report fún company? ọgbọ́n náà ní good point jẹ́rí ọ̀rọ̀ tó sọ yẹn èmi náà ti rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ but um, àwọn tó mo fẹ́ report tí mi ò ní tangible evidence lórí wọn ṣé ìwọ rò pé wrong àti gbèrú nǹkan bẹ́ẹ̀ lọ bá ọ̀gá wà á máa lọ tó bẹ́ẹ̀ yàn mọ́ ọkọ̀ tó yàn ṣe but I want to make sure I call them like this mi ò fẹ́ mú wọn báyìí bí ṣe mú wọn báyìí wọ́n yọ ọmọ mi lọ́wọ́ so kí ni mo fẹ́ fi back up ọ̀rọ̀ mi you are right bá mo kàn fún ìpè yẹ kó lè report wọn ní ṣá. èmi mọ̀ pé ọlọ́run ọba àfojú àṣebí hàn. though i'm seeing them i know them but mi ò ní evidence tí ma fi back up n pé àwọn kankan ló ń ṣiṣẹ́ bí. Sure, understand. So I just need to take my time, watch them very well till I caught them. Finally. Mm. This is where. Wow, we saw everyone. Y'all call me ọmọ mo ló tún bọ̀ ń dà ẹ̀. ẹ̀gbọ́n ẹ̀ wo táìmù mi ṣẹ̀dí láti fi ṣe ni. Ah. ẹ̀mí rẹ̀ síbẹ̀ kó máa lọ ní ìrìnà àwọn sọ fún fóun bọ̀ mi. iye ọkọ mi ṣe wà pa. big brother hmm? ẹ pé. ṣé o gbọ́n wọ́n fún mi sọ àgbẹ̀. kílẹ̀ sọ. mo ń gbé mi wọn express ẹ bí lẹ́nu. Ah, mo mọ̀ wá ká yín mo kì í lè bá yín ni. o sì kúrò níṣẹ́ ìwé kó máa lọ lẹ́nu. Ah, bọ̀dá mi ọ̀rọ̀ tájọ́ sẹ́yìn mo wá rí yín fún náà ṣó yẹ tó ṣẹ̀ṣẹ̀ máa bí mi. wọ́n mọ̀ wọ́n mọ̀ ẹ̀ wọ́n máa gbá ẹ̀mí mọ́lẹ̀ wọ́n máa lónìí boyfriend. Hmm, ṣé n pull legs mi ni. ẹ ìtẹ jókòó kẹsí ẹ bá wa jẹun. ó nífẹ̀ẹ́ owó jù. ẹ wo ah, ah! important tí mo wá sílẹ̀ kí wọ́n sọ pé oúnjẹ ló kàn lọ́rọ̀ mi. ok nítorí ọ̀rọ̀ tó important ẹ̀ sì ni o ṣe fẹ́ jẹun báyìí. ọ̀gá mi ẹjọ́ ẹ um, hmm. are you serious. Yeah. That's my brother. <laughs> You're coming. Ẹ̀bá mi lọ dish oúnjẹ mi. Ẹjọ́. <laughs> Ẹjọ́. Bẹ́ẹ̀ tiẹ̀ sọ. Ẹ rọra. Ẹ ṣe. Gbogbo ẹ̀ ló ń yọ yìí. Ìyá mi. expect kí ẹ máa expect irú nǹkan báyìí because wọ́n ní pé téèyàn bá yàgbẹ́ <clears throat> kí ló kàn lẹ́yìn ìgbẹ́ èèyàn máa tàǹbà so gbogbo nǹkan tẹ̀ ń ṣe ṣé a máa wọ́n rí gbogbo ẹ̀ eh, ẹ lè má mọ̀ gbogbo àwọn stores wa tó wà káàkiri cctv wà ń bẹ everything tẹ̀ ń ṣe tẹ̀ lọ́gà ń rí nǹkan tá a fún yín mo ṣe ń pé látọwọ́ wa ló ti wá it's from the company àwọn ló decide so wọ́n dẹ̀ fi ń pe nǹkan tí ó tọ́ sí yín nìyí gẹ́gẹ́ bí ìwà tẹ́ ń wò ní company yìí so ẹ má bínú. general supervisor ẹ jọ tí mo lè bá mg sọ̀rọ̀ ẹ oh, sí one minute ẹ jọ. Oh, it's fine it's fine. No, sit down there and talk to him. Eh, eh, eh, kí ló rí tààrà ẹ̀ ń gbọ̀n? Ó dẹ̀ jókòó kó sọ̀rọ̀. Yóò fún wa ní ìwé padà sílé ni sẹ́kítẹ́tà lílé yìí ní láti gbọ̀n. Ní ìṣẹ́jú ẹnì kankan náà àmì èjì tó ń wé. Àṣẹ látọ̀dọ̀ ọ̀gá ni. Ìwọ l'accountant, ìwọ oníwọ̀ supervisor. <laughs> Ṣé mo pé company gan ti run at loss? Ọ̀gá dẹ̀ rí gbogbo ẹ̀. So àwọn ló decide pé kẹ́ ẹ fi ṣẹlẹ̀ kò sí nǹkan tí àwa méjì lè ṣe sí so fún di èyí ẹ wá máa lọlé. ṣòyìn pé nǹkan tó sọ kò yàtọ̀ sí nǹkan tí mo sọ so wọ́n tún tún sọ fún yín kẹ́ gbọ́ clearly ọlọ́run ló yọ yín o nítorí wọ́n fẹ́ fi ọlọ́pàá wa kó yín by now yẹ kẹ́ ti wá ń kirikiri yes àbálàgbọ̀n especially you Mr. Olamide how could you be working in a corporate company tó máa máa múra báyìí láì ṣe yahoo at least for example just look at me A woga, ga fe bá native ẹ dress properly you don't understand àti ẹ̀ṣìgbà accountant àwọn tí ẹ ṣe ń try you know all on designer shirt No, I náà wọ́n dẹ̀ wọ straight um, jean wọ́n wọ toms ẹ try àwọn náà Wow. Okay. accountant What does she dread that? Because ló ń pè waves very good ẹ̀yin méjèèjì combination yín gbogbo ohun tẹ́ ń ṣe ló ń rí gbogbo bẹ́ẹ̀ ṣe pàdé àpòpọ̀ tẹ́ fẹ́ báyé company yín jẹ́ adẹ̀dúpẹ́ pọ́ lọ́wọ́n ọba òfin yín ṣe ṣe get bí ọjọ́ tẹ́ bá lọ gẹrun yín irun burúkú tẹ́ gbé sórí yẹn dáadáa yẹn tẹ́ bá gé tẹ́ ń wá sí kan a lè padà gbà yín tẹ́ bá change wá yín àmọ́ aside that we can't. general supervisor eh, eh, eh. èmi fi ìpè àti waste time wájú ìran òbí fine wọ́n ti kú jẹ́ ẹ ṣe bọ́dẹ̀ ti fi ṣe nǹkan sára òun ò rí bó ṣe ń dán ni ẹ jọ ṣẹlẹ̀ excuse me. wo fóònù tó lò ẹ wo fóònù tó ṣẹ́yìn náà lórúkọ yìí. má bínú jàre bí kéjì mi ló dá mi dúró. ẹ jẹ́ má bínú. ọ̀rẹ́ rẹ̀ wá ká máa lọ. ní sùúrùsù o ti gbọ́ latest. èwo ni latest kí ló ń jẹ́ latest kí ló ṣẹlẹ̀. Mr. Ọláyínká. Mr. Ọláyínká ta ló tún jọ Ọláyínká. Ọláyínká. ọlá ṣé kò sí general supervisor tí ibi ta ti ṣẹ́ tẹ́lẹ̀. supervisor tó léwu àmì iṣẹ́ tó sáà tó wa ó lára jẹ ó ti sick àwọn ayé wọn ti bára nà ah, àwọn ìyá mi wọn bá mi nà wọn bá mi sọ́ndì ah, ṣèbọn lèmi àti ẹ àkówó jẹ. ó sì kì báyìí. wọn ti bára nà pàṣán. àṣeyẹ gọgọ ló máa pa báyìí sí. Ọlọ́run. Ah, baby it's not to that kò tí tó ikú náà. ó dàbí òmò kan tá à ń sọ ẹni tá à ń sọ yìí bí ó mọ ó lè jẹ́ kó lè bá mi ṣe tí mo fi ta gbogbo nǹkan tí mo ní ojú pẹpẹ lọpẹpẹ ní kò ń tọ́ lọ́rọ̀ bá kúbákù dásàkì mọ́tò ẹ̀kọ́ mi ò ní kankan lọ́wọ́ mọ́. ọ̀rẹ́ o mọ tí mi fẹ́ kà ṣe báyìí sí àsìkò tá a máa fi ṣe yẹ̀yẹ́ òun ló dé. ìbúrò mi òun gbọ́ ó wọ ọgbọ́n ọlágún mọ́ra orógógún fọkànbalẹ̀ ó lára kúrò mi ṣé ó lára ń kówó jẹ. ní ìsìn báyìí a máa lọ sílé a máa fi ṣe yẹ̀yẹ́ kó wá rí wa kó rí i pé ó sì kùn lára wa o kò tí ì tán o. ó lé wa bí iṣẹ́ òṣèlú ó lé wa láyé náà. nǹkan tó sọ ẹ o right so ó yẹ ká lọ bẹ̀ kó tó di pa ojú máa ta mọ́tò ilé iná kó lè mọ̀ pé kò ì tán lára wa pé ó yẹ kù kọ̀ọ̀kan kó tó mọ̀ pé kò sí ọkọ̀ mi ti ta mọ́tò tèmi mọ́tò tiẹ̀ ní òkúta fi ń sa kọ́ọ̀sì tábà ìdébẹ̀ ah. tó ń ìrèlè pẹ̀lú ọmọ òpá kò ní bínú bẹ́ẹ̀ sáyé lọ rẹ̀ ah ìtòrí tábẹ́ lọ yìí náà wà pọ̀tà ìjọ tọrọ lọ jẹ́ kí n. lady b lady b mm. ah lady b ó yẹ kó understand na tẹ tóun bá tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ó yẹ kó understand tẹ̀ bá ti ní ká ah, ní ká lọ tẹ̀ ká lọ tẹ̀ ká lọ. ìwọ náà bí mi ṣe wá ṣe ó fi ìwọ náà. so kémi dá kémi nìkan dá lọ. bá mi sọ̀rọ̀ ah, Yínká Yínká dìde ah, Yínká bá mi sọ̀rọ̀ kí ló ṣe ẹ́ ojú sókè lánàá kó bá mi sọ̀rọ̀ Yínká ah, mọ́mì mọ́mì mọ́mì ló bá mi wò ó Yínká Yínká Yínká Yínká Yínká Yínká dìde kí ló ṣe kí ló ṣe fún mi mọ́ Yínká Yínká Yínká o Yínká dìde Yínká Yínká dìde ó lè má ní wọ́ ọ́ ẹ pẹ̀lú ayé mi ẹ yíká yíká dídè ọmọ mi ìdánù mi ó lè má lọ ah, yíká dídè yíká dídè. pẹ̀lẹ́ broda Yínká kí ọlọ́run kí ó wà pẹ̀lú yín ìyàwó kí ọlọ́run kí ó wà pẹ̀lú yín. àmín jésù. kí ló ṣe yín nígbà tẹ́yìn bá ń ṣe báyìí kí lẹ fẹ́ kí àwọn ọmọ mi kí wọ́n ṣe ẹ nídìí láti ṣe ọkàn akin kí ọlọ́run kí ó ràn yín lọ́wọ́. ẹ lákọ̀ọ́kọ́ omi yìí ẹ gbé ẹ máa fi pa wọ́n lára nígbàkígbà ó dá mi lójú pé ọlọ́run ayọ̀délé babalọ́lá yóò wò wọ́n sàn àmín jésù a ò ní kábàámọ̀ lórí wọn ogun èṣù ti ṣẹ́ mọ́mì lágbára ọlọ́run ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀yin lẹ́ máa ṣe ìyá àwọn ọmọ yín tẹ́ bá rẹ́ ní tìǹ tó bá ro yín lójú tó strange sí yín ẹ já tètè mọ̀ àwa náà máa wà nínú àdúrà a máa fi àdúrà jà ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gan-an ẹ ṣe o. ó yà gbọ́ mi kò fi pa lára. Ana fi pa lára. irú wàhálà ò lélẹ̀ báyìí dókítà ní pé wọn ò rí nǹkan tó ń ṣe ọláyínká ọláyínká ló sùn sílẹ̀ lẹ́ẹ̀ tí ò lè sọ̀rọ̀ mọ́ hmm. ṣe bẹ́ẹ̀ ni tó bá lè sọ̀rọ̀ la máa mọ orógùn tá a máa lò fún un hmm. ó dá mi lójú wípé ibi iṣẹ́ ni wàhálà yìí ti wá báyìí hmm. láyínká mi ò gbọ́dọ̀ kú o láyínká ò gbọ́dọ̀ kú o. ọ́fíìsì mi létò mi. ọ̀gá ò lè ju bí a ṣe ń rò lọ́wọ́. èmi ò mọ ibi tí Mr. Ọláyínká ti kóró nǹkan báyìí o tẹ bá rí Mr. Ọláyínká wọ́n dàbí ìgbàlẹ̀ báyìí wọ́n ní wọ́n ti gbé wọn lọ sí everywhere kò sí improvement kó lọ́ọ́ má jẹ́ kí wọ́n kú ní bọ́ ṣe wà yẹn o. Ah, ah. létò yẹn ni. ọ̀gá ẹ ní láti rí nǹkan tí mò ń sọ mi ò mọ ibi tí màyìn ti kóró nǹkan báyìí o ah. àdúrà nìkan la lè máa gbà fún wọn bó ṣe wà yẹn kọ́lọ́run ṣáàjò kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ kọ́lọ́run jọ kó bá wa kó bá wa jẹ́ kí ara wọn wà òkè. àmín ah, kí ló lè ṣe Mr. Ọláyínká. ẹ wò kò yé mi o mi ò mọ mi ń tọ́ṣẹ̀ o. ok ohun tó ṣẹlẹ̀ ni pé a máa ní láti find time láti lọ yọjú sí ni. ẹ̀yẹ́ ní time tẹ́yìn bá ti ráyè. máa bẹ́ ṣe sí. ẹ ṣe mo dúpẹ́ pásítọ̀ abẹ́rẹ́ ara ọmọ mi olùwọ̀ ṣe ara ọmọ mi ti yá. ẹ ṣe ẹ kú kalẹ̀ o. ẹ pẹ̀lẹ́ ma ẹ kú tọ́jú ma ẹ pẹ̀lẹ́ general supervisor ẹ pẹ̀lẹ́. Ah, ẹ ṣe yàrá fún my accountant thank you very much. ẹ rí pé tèmi tọpẹ́ abẹ́rẹ́ ọpẹ́ ni fún Ọlọ́run kọlọ máa fi wá sílẹ̀ fàyè mú kápọ̀ tá má kà wá hmm. kọlọ bá sọmọta dasán kó sọmọta dòfo. àmì jésù. ẹ ká sọ ma. ẹ máa wọlé o ẹ máa wọlé o. ẹ ká sọ. ẹ ká sọ. ẹ ká sọ. ẹ ká sọ. ẹyin náà wà bí báyìí. ẹ rẹ mọ ẹ kọ ẹ ń jà ní ìyá. sọlá yín ká báwo lára yín. sọlá yín ká. àti ẹkú tọ́jú yín. ẹ pẹ̀lẹ́ o. ẹ pẹ̀lẹ́. mr ọláyínká ẹ pẹ̀lẹ́. Oh, thank you very much. ẹ eh, báwo la ṣe ń feel nsẹ. kẹrin mi lè tẹ. ẹ jẹ́ kí arábìnrin yìí fi ẹnu ara rẹ̀ sọ ohun tí ó ṣe ah, ah. nítorí pé ọlọ́run bẹ ní orí ìtẹ́ ó yá máa wí. Ọláyínká ẹjọ́ èmi èmi èmi mò ń ṣe yín èmi ni. Olúwa o. Secretary. Èmi ni èmi ni ọ̀gá. Yú. Ẹni sùúrù ẹ̀ tí ì gbọ́ kankan. Màá wí. Kí lọ́mọ mi ṣe fún ẹ? position tẹ fẹ́ wà yẹn èmi ló mi kì wá ń bẹ so mo wá lọ ọ̀dọ̀ babaláwo. bàbá wàhálà wà o. kí ni wàhálà tó wà. ṣèbójú ẹ ní dangun ni bàbá ìfojú tó ń dánlẹ̀ bó mo ṣe wà yìí mi ò tiẹ̀ wà òkè rárá. ṣé wọ́n dá dúró níbi iṣẹ́ ni. bàbá wọn ò dá mi dúró níbi iṣẹ́ bọ́ bí mo ṣe ń wò kò sígbà tí mi ní fiṣẹ́ lẹ̀ àbí kó dá mi dúró. kí ló dé. bàbá ibi tí mo ti ń ṣiṣẹ́ yìí ibi tí mo wà mi ò rówó ibi tí mo ti wá máa bìlí pé mo máa rówó pòsíṣàn yẹn ẹni tó wà ń bẹ̀ kò kúrò mo tún ṣe nǹkan sí pé bí àwọn tiẹ̀ máa lé mo iṣẹ́ gbẹ kò kúrò. bàbá kàkà kan tún lé ẹni tó wà ń bẹ̀ wọ́n tún gbẹ́ lómi wà wọ́n tún wá di méjì. Ah, ah. ibi tẹ́mi wà kò sówó kò sí nǹkan kan ń bẹ̀ bàbá ìwọ̀n nǹkan tí mo fẹ́ ń sìn. Eh, kí ló wá fẹ́ ká ṣe gangan ọ̀hún báyìí. jẹ́ ráwọn méjèèjì mo fẹ́ yanjú wọn. ká pa wọn. bàbá ṣé ẹ lè pààyàn ni. eléyìí òun nira díẹ̀. bàbá kó máa lọ wọ́n ń disturb mi mi ò rówó. bàbá ṣé èlé ṣe ni kí n gbé lọ sí ọ̀dọ̀ ẹlòmíì. ó sún sí mi lẹ́nu ó buyọ̀ sí. iṣó rèé kò ṣeé pọ́nlá iyọ̀ rèé kò ṣeé tú dànù. ọ̀dà ah! eh, ọ̀dà ọ̀dà wọ́n bọ̀ ṣe àmọ́ nǹkan kan lọ́ọ́ wá ṣe fún mi. kí nìyẹn. ó lọ wá orúkọ àwọn méjèèjì àtòrúkọ ìyá wọn ó mú wá fún mi. bàbá mo ti lè rí orúkọ wọn bọ̀ orúkọ ìyá wọn báwo mo ṣe fẹ́ rí yẹn. Hmm. Hmm, tó bá rí bẹ́ẹ̀ náà eh, ọgbọ́n wà tá a dà sí i àbí ìṣe mi náà ń jó ògiri òsà èmi tí mo ní ń oṣoògùn kàmọ́ tí mo pọ̀ tá àmì pa lójú oorun èmi gangan ló ń pè láláàánú èèyàn tí ń fi májèlé rò fọ́ mo wá gbé fẹ́ni tí bá rí mi bínú kó máa rí nǹkan mú panu sálá ni kó má bàánú òfò dọ́run ni kò séwu tó a fi tó wò yí ọ̀la hmm. wọ́n ti kanlẹ̀kùn ọ̀run èmi mo sọ bẹ́ẹ̀ fún ọfọ́ kan rẹ balẹ̀ nítorí ẹkùn ò ní pẹran tiẹ̀ kó má wọ ẹ̀wọ́n ti kẹ́rẹ́kẹ́rẹ́ mọ́ lọ. ẹ ṣe bàbá ẹ ṣe bọ à ń send owó yín sàkáǹtì. ọláyínká o ọláyínká o ọláyínká o kọ́láwọlé o kọ́láwọlé o kọ́láwọlé o ẹlẹ́dàá ẹ̀yin méjì ni mo pè yí o ẹ̀mí ẹ̀yin méjì ló wà nínú ẹ̀yin yìí o tí bá ṣe ń fọ ẹ̀yin yìí ẹ má jẹ́ pé ọ̀run kẹ má jẹ́ tayé mọ́ òun. bẹ̀rẹ̀ secretary but kí ló le tó yẹn. ìyànjú ẹ dáríjì mi. secretary. àgbẹ̀yẹ̀ bọ̀. nítorí pé ẹlẹ́ṣẹ̀ kan yóò lọ láì jìyà. inú máa jẹ o aṣọ òun ló ń ṣe wá tó ní sáàkì wa lọ́fíìsì. former accountant ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó lè lẹ́yìn ṣẹ́gbọ́n ó lè lẹ́yìn méjèèjì. èyí jalè ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ṣàmà dúpẹ́. ẹ wo arákùnrin tí ó tẹ̀lé arábìnrin rẹ̀ jáde hmm. ó nínú eré màá ní o àti wípé ó máa ń kún fún àdúrà ní àárọ̀ ní ọ̀sán àti ní alẹ́ àdúrà yìí ló kó yọ nínú ewu tí ò bá jẹ́ bẹ́ẹ̀ yóò ti filẹ̀ ṣaṣọ Hey broda Yínká ẹ má ní ti àdúrà báwo ẹ súnmọ́ Ọlọ́run kẹ́ ẹ mú àdúrà ní òkúkúdùn nítorí pé àdúrà ló lè ṣe ohun gbogbo àdúrà ní ọ̀pá kìrìsìtẹ́nì ah, èyí máa kọ́ àwa tó kù lọ́gbọ́n wípé gbogbo ohun tí a bá ń ṣe ká ní ìbẹ̀rù ká mọ̀ wípé ọlọ́run wà ní orí ìtẹ́ tó ń wo ẹnìkọ̀ọ̀kan wa ẹ já súnmọ́ ọlọ́run nítorí pé àsìkò ìkẹyìn la wà yìí ìwé ìfihàn twenty two twelve ló sọ wípé kíyèsí èmi ń bọ̀ kánkán èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkólùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò ti rí èrè iṣẹ́ títí ẹ̀ ló gbà yìí.